ọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ fún alfáwà àgbà olùsẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kún bá nábi náà tàwọn aráre rẹ̀ tàwọn sọ ábà rẹ̀ an bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn alfáwà àwọn ọ̀gá wa tí ó gbà wá كده ده في سيدنا الله قال عن في سارة من الرياض الصالحين عزب الملايين مياد بري من باب التوبة باب إتوبة لدوله الله سبحانه وتعالى فانع در ابن قبيش قال أتيت سقوان ابن عسال رضي الله عنه أسأله عن المسح على حسين fáwa zerun ọmọ bẹ́ẹ̀sì onímọ̀lẹ̀ bá sàfúwán ọmọ àtàl àtàlù alàlùmọ́sù alàlùfẹ́ wọ́n á bẹ̀rẹ̀ bí nùgbà pé kí ẹ fọ́ra fọ́p fọ́kàl wọ́n bá قلت ابتداء العلم وابر مني مو واي مني قال إن الملائكة أنتجت ملائكة فقال إن الملائكة أنتج ملائكة سوى أجنحتها أنها كآل طالب العلم رد ما يطلب وما الذي يجاك ولي فوين ديوان باينا ني يونس ديوان فقلت إنه حتى في صدر مصر في حفين إن هذا اليوم تصدق حيفورا بيجي هذا قائد لكن البصر عندنا بكنا فورا وريه والبولة بكنا فورا هفو لنا بيبو فقد امرأ من أصحاب النبي وكنت امرأ من أصحاب النبي صلى الله عليه وسلم ودني ابن حسال وقال الجنة وسيد النبي محمد صلى الله عليه وسلم تابعي رابري بيرك وحبيب صلى وسلم قبلت أسألك هل سميته يذكر في ذلك شيئا هو رابري بيرك وحبيب صلى الله عليه وسلم قال نعم كان يأمرنا إذا كنا سفرا أي مسافرين فإنهم قاس بطن طوال يا جو أن لا ننزع خفافنا ثلاثة أيام وليالهن إلا من جنابة ولا قال سكما بوا ومتاكل فو àyàfi àwọn jíjẹ́ lókùnkù jíjẹ́ lẹ́bà àkàtọ̀ àgbẹ̀rẹ̀gbẹ́ asùn gbogbo ìrìn àbálìkì ní wọ́n máa jíjẹ́ lẹ́bàlá wọ́n bọ́ sọ́ọ̀sì wa fún ọdún mẹ́ta àti orí mẹ́ta àtàkùn ní ọ̀rọ̀ dáìt wọlbọ́ọ̀lù ọ̀dáwọ́m ọjọ́ nípa ìgbọ̀sẹ̀ àbí ìtọ̀ àbò fọkùnrin alùsọ̀mẹ́tọ̀ yẹ kúrò fi ọwọ́ àti ẹn ìjọ ọgbọ́ nípa ìfẹ́nú ọdọ̀gbọ́nà rẹ̀ àbí atẹ́gùn àbúrẹ́m kúnnà máa rọ̀sùn sọ́lá fi sí bàrẹ̀ àwà ní orí ìrìn àjò ìjọba níbi sílá lórí jọ́kùnrin náà hawan min sautihi ndé bá gbọ́ ohun rẹ̀ bá hùmbà ẹmàbọ̀ ẹmàbọ̀ ẹmàbọ̀ gbọ́ ahùmbà yà ní بيابه فقلت له ويهك ماني كسلة نعم كنا مع رسول الله الكريم بيان ننته إذ ناداء عربي بصوت له دهوري إلا كان يدله دهوري أو على أو أمي أقول مثل الله سلوري لك أنا بوتي أربعة وكنت كيان كنت أنا مسلم الوم أوكي بلوهم وكي عالي بصوت عالي شديد انت بلوهم وكي إذا يا محمد يا محمد فأجبأوا رسول الله صلى الله من صوته كان كنت مع رسول الله صلى الله عليه وسلم في أو أفضل من سنبرين هذا بينما نانو عنده مطوى عن ميدور إذا داو عربي بقوم جهوري يربع كتاب والمسلوك ومتبع ينسب الشريد يا محمد يا محمد فأجابه رسول الله صلى الله عليه وسلم من صوتي عليه ما يتعلم نعم لم يتعلم وقالوا يوم وشريك لم يتعلم ما ما بو فقلت له بيهك إني ما سو عبدنا سوى ما سو بيكي أكبر يا راكم يجيب أكبر من صوتك فإنك عند النبي صلى الله عليه وسلم رأوا قال لي إذا قال لي جوع بدل أكبر منهم قد نهيد عن ذلك أخرج دوم في الله صلى الله عليه وسلم فقال والله لا أبدود قال الأرض وقلتها والله من يوم الله قال آربي آه قال المرء يحب القوم ولم ولم ولما يلحق بهم قالوا لي في يعوية ألق باطدي بما سبحان النبي صلى الله عليه وسلم من الباقي المرء ما أمن أحب يوم القيامة إنما هو في يوم القيامة إنما هو في يوم القيامة ما زال يحدثني حتى ذكر بابا من المدن وآية كبو ni wọ́n bẹ wá sọ̀rọ̀ fún bí sọ̀rọ̀ ń palẹ̀ kò kan nítorùn fi ń wọ̀ masiro rba ausiro ausiro rakib rba arba'ina ausba'ina ama ṣe fífẹ́ rẹ̀ bí olùgbùn kan bí ẹsìn yóò gùn fífẹ́ rẹ̀ ní 40 or 70 years ìjọba ti di lọ́wọ́ ní 70 to 40 ìṣèlú pé fẹ́ẹ̀tà dé kíni ọ̀pọ̀ ní bí ọwọ́ pé ẹkù bí mẹ́ta wọ́n sọ pé wọn bí ó di ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ máa lọ sí ìdí 70 ìdí akọ gan ní ìwà Allahu ta'ala alam naam ogun kan ogun kan fún 740 to 70 years na Sufyan ahadul urwad Sufyan ọjọ́ ọdún pàdé sí wa pẹ̀lú ìṣẹ́ على الشام على الشام خلقه الله تعالى يوم خلق السماوات والارض مفتوحا للتوبه اللهم بسيطه يليه يليه بسمات بني اللهم سيئة في الجباني سيئة في الجباني لا يبلغ أتى كل الشمس منه أو نسبة ما تتكيه في يومه رواه الترمذي إمام في الجباني سواه وغير وتلمينا وقال عزيز حسن الصحيح هذا ناس يتكلم أريد أيوابي لما تنتي أبي سعيد سعيد بن مالك بسنين على خدري رضي الله عنه أبي سعيد الخدري رضي الله عنه وتبارك لي أن النبي الله صلى الله عليه وسلم قال شراء صلى الله عليه وسلم كان جدا كان قبلكم تسعة وتسعين نفسا كما توسل جميعا تسعة arákùnrin kan gba kọ́pa ẹ̀ ní 99 ọ̀sára alámi ní ààrẹ ìgbẹ̀rẹ̀ arab wá bí i pàdé ìlú nínú orílẹ̀ yẹn fàbáńgbà aláàrọ̀ ìgbà ju ẹ̀ lásìkò fún màtá òfìkàl wọ́n pé iná òkúkẹ́lá 2016 rẹ̀fẹ̀lẹ̀ pẹ̀lú àwọn mìíràn tí ó bá ti rí tí ó ti pa ìyẹn 99 tó ń lè rí tìdúgbọ́ ọlọ́run ọ̀kànlá onírárá o ọ̀kànlá òkùnkùn mara bí èmì à ọkọ̀ bá parí ní 100 masára an alami arad wọ́n ti ká ní ọdún jùlọ lórí ilẹ̀ ọdúnlá alárabí alami lórí ẹ̀ tí wọ́n kọ̀ bá kàtó nímà kara iná tó ní ẹ̀ tí bọ́sùn alá omi tọ́wọ́ wọ́n ló ń ní ojúpa yìí ní ọ̀nà síbìrì ìtúgbà ara náà mú ní bẹ́ẹ̀ni wọ́n yẹ hóòlù bẹ́yìn lẹ́kọ̀ọ́ bẹ́yìn lẹ́kọ̀ọ́ wà kí lẹ́kọ̀ọ́ tó sọ ọjọ́ ìjọba dúkú ní ìntẹ́lẹ̀kì ìlà ìjọba ó gbúdá فإن بها أناس يعبدون الله تعالى وإذا كانوا يروق الولوغ عدوان سيدة عمي عبد الله معهم dáwọn sí lọ́wọ́ bá bá tẹ́rẹ́dẹ́ ilẹ̀ arìdì púpọ̀ sí ìdíkò ìlú ẹ̀ yìí na iná arìdì sọ́ọ̀tún ìdí burúkú ni ìjọba àtà ìdá lọ́sọ̀tà tọ́rí alákùnlágbà tó dídá di ọ̀nà àtà olmọ́wò ìtìjáde bá ìtìjáde bá ìtìjáde bí i mẹ́lẹ́gẹ́dọ́rọ́ àwọn mọ́lẹ́gẹ́dọ́ àzáàbù mẹ́lẹ́gẹ́ àánú àti mẹ́lẹ́gẹ́ yà wọ́n ń fi kànfà lórí káwọn àwọn gbùmí àwọn àwọn gbùmí lọ ìgbàláyé gbogbo àmà àmà lẹ́fẹ́ sáwọn lọ pé já ata ìbàní sọ́rọ̀ rẹ̀ tuntun bá ní ìdílé ìdíkàlbí ìlọ́lá ó dìde ẹ̀kọ́ lọ́wọ́ bá sùhánà wọ̀ sàárà ìgbàláyé أتاهم الملك من سبع عدمي لو أنا ملائكة من سوا مواد سوا من يوم وهو له من ابتعاله بينهم فجعلوه بينهم من يبقى كتبه أجل أجلان يا هون أنا أحمد وأجل أجلان يا هون فلقيت ما بين أرضين فإلى أيهما أيهما يكفر دعيتهما كان فهو له قل <clears throat> يا ìgbà àwọn ọmọdé méjì ìgbà àwọn ẹni jẹ́ àwọn ìgbà ní ojú pọ̀ ìgbà súnmọ́jú ìgbẹ̀nìgbẹ̀ni nígbà tí ní fifty five kilos nígbà five kilos ní ìrìnàjò yẹn ní fifty five kilos ó ti súnmọ́ lọ àwọn ẹni rẹ̀ nù ó wé forty five five five nine kilos ní ìrìn oṣù àlùkò àwọn ẹni ibi nìyẹn àkíyèsò ẹ̀wọ̀n máa bẹ́ẹ̀ ní àrùbí ní ọgbẹ́ náà lù ẹ̀yà àyàtì máa kára àdùnnà fọlá òfurufú àkàrà àsùnwó máa wọn ويدعوه إلى عبد أراد مالك يا أسماء يجين له يجين قالت الملائكة فهما أم بكرم ربي متفق عليه إمام بحالة مثل هذه سواء في رواية الصحيح صحيح من كان إلى قلت صالحة أقرب بالشبر أنا أجزني أوام كتب في سبحانه يريد أدو أوام ووايله نعم فقيل بين أهلها هم تبني أولينيرين في رواية من الصحيحين يبعني أوحى الله تعالى إلى عادي ان يا عادي الله أكبر والله صف الله ويني بي وما وإلى عادي بأولينيري أنت قربي ما سمسي فقال قيسوا بينهما wani wajadu ila ardi alladhi ta'abi akrab wani ke ìlú àwọn ẹni rẹ̀ yẹn dídé súnmà jù láàrin dídé ọgbọ́wọ́ kan ọkùnfìdàlá ọmọ àforójì ìfìdíwájú na fàáyí ìfìdírọ̀ yìí mana a bìtọ́dìrì yìí náà wà ó ayá rẹ̀ ló ti bọ́ sí ìlú àwọn bìtọ́dìrì ayá rẹ̀ ó ti wọ́n ìlú àwọn

حديث إن تخلف الرسول صلى الله عليه وسلم تبوك عبد الله إنه لقد مقبوط له أصحاب بن مالك يروي يروي nígbà tí ọ̀gá lè bìlọ̀ sójú gun àbúk àlàkà tó bá ṣe lẹ́mọ̀ àkọ́kọ́ lè fún ìṣẹ́ tí wọ́n fi jù bọ́ tìlẹ̀ gbà ó níbi ọ̀gbìn rí níbi ogun tí a ń كلا قلت القبوب أسوق تبقى مقالو غير أني قد خلصت في جد الجبر لكن أسل القبوب لا غفوت قبل ولم يعاتب أحد التخلف عنه بما خلينا آتي بنوى تمنى كان قالوا إنما خرج الإسلام المسلمون يريدون حيرة قريش إن سبقوا بدر rí àbẹ́rẹ̀ kàwí ìgbọ̀sùgbò bádà títẹ́ sí kí blamín wípé ìgbàjìnà ní pé ìlúmà kọjá ìgbọ̀sùgbò sílẹ̀ wípé ọgbà mùsùlùmí ó jáde ní ìròyìn tó na èèrè kùrẹ́ṣì pẹ̀lú ewé ilé àwọn kùrẹ́ṣì kọ́kú àwọn mùsùlùmí wọ́n lọ bí i tó ń kọ́ ìrànwọ́ tó ṣe gbà ní ọwọ́ wọn hatta jẹ́ allahu ta'ala bẹ́yìn ọmọ bẹ́yìn adúwìyàn wọ́n fi wá kàwọn tó kọ́ àwọn tó ti bá di ogun alamiyar mi a láì sí tàbí òkú wọn da ogun الشهادة مع رسول الله للقضاء إن توافقنا على الإسلام ọkọ̀ wà ń bẹ̀ ní òru bẹ́ẹ̀dùn akọ́wà nígbà bá níbi bílọ́jẹ̀ mú lórí islam ma ọ̀hẹ́bù angele bí a mẹ́sìtà bí bẹ́ẹ̀dà bí ó yá tú ìfẹ́ bẹ́ẹ̀dà jùlọ ní òkú bẹ́ẹ̀dà ju ìfẹ́dúwájú yẹn ní ìsìlẹ̀ lọ ìfẹ́ bẹ́ẹ̀dà afro náà ìnà wọ́n táwọn yẹn sọ̀rọ̀ kọ́ ju bẹ́ẹ̀dà bẹ́ẹ̀ àyẹn ara madina ba ta ta baya ba ta ne ko su kike kuje kuje wa kana min khairi min khairi ina takalluf an usallam fi dun tabuk tuwa ta ne kin ga azmatin da su dugo ta kanni لما أكون قد أقوى ولا أكثر من ابن عينا خلصت عنه في تلك الغزبة ونقول سياسكو كان كرروا فمي ìsì ní agbára láti lọ fún mi ju àsìkò tí mo ju bí ìdílé ogun yìí lọ wọláhì máa ti máa ti kọ́bí a gbáàlì àtẹ́yìn tí a jẹma tó máa fi tí ka gbàdùwà ní wọláhì tí o tí ìtú àwọn kan méjì rí ìdíkọ́ yẹ fún ogun yẹn ìsì jẹ́ pé ogun kan kò ká òun fi kan ṣe sàárà kẹ́lẹ́ tó gùn ní ìdíkọ́ نعم وبدأها رسول الله الله حر السبيل قال صدق من نفسه ورمها محمد وصلى سفرا معي كل كل ذلك وين يدور رجع مخازن أتلبي رجع وصلى عددا كثير أو جدا وطبع جلال المسلمين أمرهم عليها ونبي سلم ìgbẹ́gbẹ̀rẹ̀ àwọn mùsùlùmí tán lọ ní o ayabo abalautan wíìlì kúkún tàbí kẹfún àwọn àgbẹ́ra ohun dìbòdó èèyàn lẹ́sẹ̀ yorùbá ìdí ọjọ́ kún tán lọ ní o nígbà ìdíjì sí zaria ìfọ̀n rẹ̀ kánú sí ìjọwà ìfọ̀n sábàbà rẹ̀ ìgbà jù wọ́n ní ọ̀nà zaria ìgbà ọ̀sùn tán lọ fún wọn ọ̀pọ̀ ó di ẹ̀yìn ọlọ́gbọ́n ẹ̀jì wọ́n ni pé ó sọ bí tí ó lọ fún wọn àbí aláàbí ìbẹ̀ ìbẹ̀ àbíṣẹ́ ìṣẹ́lẹ̀ kọfíìr na ẹgbẹ́ omkìtàbí aláàfin ìbẹ̀ ìbẹ̀ríkà day one ó ní àbí fún àwọn tó ń tẹ́lẹ̀ islam lọ gbogbo yẹn pọ̀ lé pé kò sí nóòtù kan kí ìṣẹ̀kọ̀ wọ̀tán kò sí bí nígbà wọn kò sí bí ìṣẹ̀kọ̀ wọ̀tán على كاب كنت رجل يريد أن وكنت رجل يريد يريد أن يذهب إلا ظن أن ذلك يخفى بما لم ينزل عليه علم من الله حتى الكتوك وكتوك الكتوك bọ́ gbogbo tí wọ́n sì máa حياتي pa ما àyàfi ọmọ lọ sójú ogun yẹn ẹ̀kọ́ mọ̀ pé ọkọ̀ ìgbìmọ̀ ní ìgbìmọ̀ ẹ̀kọ́ yẹn kò ṣe kó mà bí ìfọ̀ àyẹ̀ ó dìde wà ọ̀fẹ́ bá rẹ̀ lọ sí ìtọ́jú wa ní nàtọ́ bẹ́t náà ṣẹlẹ̀ ń gbọ́ gbogbo agun nígbà táwọn nǹkan ọ̀gbìn àwọn èso ti ṣe ìgbà ìṣòro bọ̀dùlẹ̀ sí ìgbìmọ̀ wàhánà ilé àṣọrò bọ̀dùlẹ̀ ti gbìyànjú mo ti kó wọn kan máa ní òótọ́ ọ̀kàmí àwọn àbábẹ́ ti máa lù pẹ̀lú wọn ìjà ahmed rasul sílẹ̀ mùsàlẹ́ yà pẹ̀lú sílẹ̀ mùsùlùmí máa wò pẹ̀lú ẹ̀ tó agbó rẹ̀ kẹ́yẹ àti ìtajà ẹ̀mí bá dí láàárọ̀ wọ́n múra sí kíkọ́ lè dáa máa bí ẹjọ́ àti múra pẹ̀lú bọ̀ látàárọ̀ máa gbẹ́gbẹ́ ní ìní ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìní ti yàn kan tó ti tí oníjẹ yàn kan wà kóòlù fi náà sí máa ń fún àwọn fi àkọ́bìnú aláàtúntà ìdá àrà ká bàbá mi ní ìgbà ọdún tí wọ́n ti láti ní ìtì ìtì báyìí tí wọ́n ti gbàwé ní ọgbà ìdá àrà tó bá ti nígbà من حضرة مدى يتشدى به حتى يستمر الناس جد غير أن يقولوا من بيتي أو يفهموا كل فأبقى رسول الله صلى الله عليه وسلم بادية المسلمين معه لا الجزرة الكتاب ولا الجزرة وحبني من جهاز الشأن مثل هذا مثل يرمي كان ثم دعوت وردات الذي سمعت عليه ولم أجل سنين كان ولم يزل الإسلام بدمجة بي أبقى أتراه جاء لكن الذي من ذكي أو يفي يرى da fara ta gazu ba mu gara sun dugu nan bi an arkada a duka ba kuma su da ban ba ma su da duk kare da ma bawo alfawo abutu bawo abutu bawo faya ilaita ni a kuma su miyo kuma su kuma yo laita ni fa'atu da ma ki da dawo kuma su kuma ثم لم أقدروا ذلك لي ثم لم يقدروا بقوة قلوب ما سيكون àtàtò ìgbà àkàràtò ìdìbìnà ó wá di pé mo jẹ́ ìdáhùn èèyàn láàrin ọ̀nà bára kòrò lè rẹ̀kù sí ìdámi nígbà tí ẹgbẹ̀ kan lọ́dún ní ní láàárá ilé òṣùwà ilé mi kí ara jùlọ ma'alo ma'amadu gbogbo aléhìí nifak ìtàrí tí a bá ti mọ̀ bí mùnáfìkì lè tí wọ́n ti fi àti mùnáfìkì hàn kí arábàm yóò mùnáfìkì ni àwòrán bí wọn ní mọ̀n abúrọ̀lọ́wọ́ tí a lánà dáfà bí a kò yọpẹ́ wọn lọ́n ti ti fi ní wúlùrí abúrọ̀lọ́wọ́ lọ́n ti wúlùrí ní àwọn afọ́jú àwọn arọ àgbẹ̀jẹ̀ lọ rẹ̀sìkò ní rẹ̀sìlẹ̀ قال وهو جالس في القوم بسبوك قال ما سأل كعب بن مالك اه مالك ابو مالك يريد قصوه ما فعل كعب بن مالك فقال رسول فقال رجل من بني سعيد رب يا رسول الله ìwò ìjọlọ́ba àtàkì òbòdáhù à ìgbádùn òjì kan wáyé mọ́ ìgbàbúra ìdánlá nìzì ọ̀dọ́gbà ilá ẹ̀tẹ́ yìí iná owó jìká ìwò ìyá yìí ìgbàbúra ó ní wà ọ̀kánà ọmọ azùn ìdílà ìgbì ọ̀lọ́ àmì ọ̀dọ́gbà ti dára kún yẹ pé jíjẹ máa kó ta ọ̀rọ̀ tó wúyẹ burú jáì jíjẹ wọ́n ni wọlé máa zùbá yẹn ma alifuna alẹ́ ilẹ̀ àfàyè a máa sáàbù àti dáadáa máa sí a mẹ́rẹ́ bèbè ilẹ̀ àfàyè dáadáa máa sáàbù sí sọ́dọ̀ ọ̀ṣọ́lọ́ sí ìgbọ̀n ní ìjọba dákẹ́ ọ̀sán lórí ọ̀rọ̀ tí arákùnrin tó sọ̀rọ̀ nígbà tí máa zùn dáná ẹni máa hùwà kọ́láàlì ọ̀rọ̀ àwọn ará àkọ́kọ́ àwọn èèyàn rẹ̀ dùn tó jẹ́ àwọn bàbá rẹ̀ rí tí wọ́n wá bí wájọ́ ní ẹ̀ẹ́

báyìí ní ìdílé àlọ́ ìdílé àlọ́ inú ìdílé àlọ́ kún jíjẹ́ bí lùdí padà lókè ó di sí ẹ̀rọ rẹ̀ síra sí apá ẹ̀rọ tuntun náà náà dúdú bí lùdí padà lókè wọ́n gá ibi bí kún àìbá àìsàmà ìwọ tó ń bọ́ ìdí àbá àìsàmà fẹ́ ìgbà owó àbò àìsàmà ó di lóṣù bíi àbò àìsàmà ó mọ̀ pé tọ́yìn yẹn lẹ́yìn náà ẹni tó tọ́yìn yẹn wá káàdì wọn pè mẹ́jọ bí gbọ́ bùkárà ti mùsùlùmí ìdí báyìí ni àfà ó ń lẹ́yìn náà إذا هو مع اسم الأنصاري وهو الذي بساء الكبر حين لم الله منافقون المنافقون دي Àwọn ọmọ ìbínú abọ́kọ̀wá, ẹgbẹ́ ṣe ń gbé ìrànlọ́wọ́ ẹgbẹ́bí lẹ́wọ́ mẹ́sìkì wọ́n ń bí ẹ̀yẹ ẹlẹ́gbẹ̀mọ̀wò ẹlẹ́gbẹ̀mọ̀wò sọ̀gbẹ̀ wọ́n ń yọ ń bèèrè fún ìgbà síbi ilé ìbíbí ni wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ lù wọ́n ń jẹ́ dúgbẹ̀nu àtẹ́lù ó dé Allahu akbar قال كاب فلما بلغني أن رسول الله ورجى كافر من تابوك أمرني bọ́ọ̀sì ọ̀rọ̀ nípa tí ìròyìn bá lè fẹ́ ní ìdarí ojúkọ́nà ẹ̀mí ojúkọ́ ní ààbò ká mọ́ á bí bàbá mi tó afro ká káfí máa bẹ̀ sí ronú pé irọ́ ò máa parọ́ òun ọkọ̀ bí máa ákọ̀ bí mi sáfẹ́ ìgbẹ̀rẹ̀ ẹ̀rí ìgbẹ̀rẹ̀ kí máa wí máa fi gbọ́ níbi bínú wọn níbi sísẹ́lẹ̀ واستعن على ذلك بكل ذي راي من اهلي وان بيرغب وان ني كان نو بي كده في كلمه عفنا بكل راي لو بيرغب كده كما قيل كما ذلك ان رسول ان رسول الله قال قادم اصل وليه فضلوا لزاحا عن الباطل بيت موت سنة فتعرفت اني لن أنجو منه بشيء فوراي فاتح مقبل ضعيف وكثير ذلة منه فأدمعت سلطه وأصبع رسولا قادما أنا فتبعت من بي أنا أصبع مغاسو تبعي السلام هيدا من يجلس بعد قال فولي قال إذا قدم من سلطة المسجد níbi ìjọ ní gbọ́nà dubai máa ti kọwọ́ lọ nígbà raka sí ni raka fi raka sí yóò kí kọjú síbi jẹ́lá sáàlì náà lẹ́yìn yóò kọ́lá gbà sí àwọn èèyàn àkúlé ẹkúlé ẹkáàbọ̀ mọ́ ìrànlọ́lẹ̀ ọmọ fẹ́lá lọ́rẹ́kà já ohun mọ́kànlá fóònù يحذرون إليه ويحلفون له ما تنزل بالله تدعوني أو أتوا الله مخلصون أو أتوا الله بدون هم قلقوا صلى الله عليه فبعدما يعتبرون إلى أم قلقوا واسل ويحلفون له لهم برافون وكانوا بعاء وثمانين مجرى وثمانين ايتي يعني رجل اتكلم فقبل من أم علانيتهم علانيتهم فبعوا يبعوا يبعوا يبعوا يبعوا واستغفر الله يدعو كلهم ووكل سرائرهم يقول له يو هو كل يملو قدر علامة يقول وجد ربع كاجس اسم فادي لما سلمت وما سلمت بس من مبدأ àríṣà wa rẹ̀ rí mú ẹ̀rì mú jẹ́ mẹ́rin rẹ̀ mú sí ìfẹ́ bínú ẹgbẹ́ gbogbo ẹ̀mọ́ ọ̀la ó yẹ bá rẹ̀ sí ọdún bá bínú rẹ̀ lọ́gbẹ̀lẹ̀ yìí lọ́gbẹ̀lẹ̀ rẹ̀ lọ́sùn ilé ẹni tẹ́ gbé mọ̀ sí ara ọba ẹ̀mọ̀ ń parẹ̀ ó ní rí ìgbélé ní ìlú bẹ́ẹ̀ wọn lọ́wọ́ sí àná mú ti dúdú ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ mú tó yú ní kó amṣe àtà jàlá sí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rìn ìdúrà dúwọ́jú wà nígbà lọ́wọ́ ìlú فقال لي ولو ما خلفتها كل أمه يشوف اللي ورا سجوده ọdún mọ̀ sí gbogbo yìí ẹ̀ tí àwọn ibi tírí gbogbo rẹ̀ kò bí wọn lẹ́bí sílẹ̀ ní kíkàb àwọn bí o ẹni tó lè tó lè tẹ́ tó wà tá àkọrọ̀ ọlọ́mọ tó kún ọjọ́ ọjọ́ àtàkùn dára ọ̀rẹ́ jẹ́ mọ́ sí kìí قال فقلت قلت يا رسول الله قلت يا رسول الله قلت سلام بعد إني والله لو جلست عند غيرك من أهل الدنيا رأيت أني سأخرج من سكته بقدر والله وسلام بعد وجه لكما ويميا يمي من تبع ويدا سكيوز كيف نبنو سلو تكمل دكتور بلين tí ń bá wà ń wájú nìkan lọ́wọ́ tó bá tú ìdíje ẹ̀rì tí kọ́lọ̀ bí rẹ̀ dúkìá rẹ̀ dúnyà ní ẹni ayé ni ẹ̀rọ àìkú á ní sáàkùrù ní sáàkùrù nínú gúdẹ̀ ní sáàkùrù bí ó bẹ̀rẹ̀ gbọ́n wọn àti kò tí ó ti dúdẹ̀ lẹ́nu tí ó mú ọ́n lọ́wọ́ fún mi ní ọ̀rọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ mo bí bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bí kalẹ̀ láàkín ni wọ́n láàyè àmọ́ òun láàyè àlẹ́ لئن أذبتك يوم فعليك الكاذب أطرف مني والسلامة كلب به أمني أو جنسك مني فيوشك الله أن يسقطك عليا ولو وعد ولو وعد فعكيب في العبدس مني ولو وعد فعكيب لئن أذبتك الحديث الصدق على سلوك أجعل علي فيه وانا ولك أب اسمي إني لا أرجو فيه الله سبحانه وتعالى ثم مسلمك مهم في الله جل وعلا يقول يا رهيب والله ما كان لي من أذن مي ونية سكتا والله ما قال لي أذن مي ونية سكتا دي مجلو والله ما قلت أقوى إلا ولا أفضل مني حين تكلمت عنك yóò ní agbára import lọ́dọ́rùn ní àgbójú ìbáyìí lọ tó àgbàgbà ìyàn lábáyìí lọ ní strength yẹn ẹ̀rẹ̀ ní means yẹn ẹ̀rẹ̀ owó ń bẹ ẹgbẹ́ sí bí ọmọ ìyáàlì mi ẹgbẹ́ lọ قال قال قال رسول الله فقال رسول الله أما هذا فقد صدقا من إليه يدل الله سبحانه which means أبقى أو يكون أثنين جوابا أقم حتى يقضي الله فيك جاء ما لو طلب سجدوا يقدروا على مريعي وكان الرجال من بني سلمة اتبعوني أمانيا هذه ما هو بنتك أما ما توصلوا على الله تعالى ما هو ني أبوكي أو يرون تعالي قالوا لي وانا بالله ما علمناك أزلفت ذنبا هو ريكوس في كتبي هو هو قبل هذا جميله لقد عجزت في أن لا تكون ذلك أقل قولني فأوان سوس فرد السلام إلى رسول الله يقول عليه مخلفون وقالوا الله ما سوس فرد السلام قال بأوان سوس فرد فقد كان كافي كلام قال بدل كلام كان صلى الله عليه وسلم بكرة بكرة كان بكرة بكرة فوق أتذكركم قال والله ما زالوا يعذبونني حتى أردت أن أرجع إلى السلم فأقف بنفسي واو جواب قال ما لي وانا في جنة لبنى ربك عليك أقف بنفسي àlẹ́bí mú bọ́lẹ̀ kan ní o ìgbẹ́ sí ó ní ọ̀yẹ̀wò ògbòdó ní ìgbàgbọ́ tó bá wà tó báyìí mẹ́rọ̀ rò pé àbí kí n padà àgbọ̀lẹ̀ bẹ́ẹ̀ níbi kí n pa kí n pa ọmọ ọlọ́gbà mi ó ti dàn máa bí èyí kan náà alákì àhádà máa ìyà mi àdì ìṣẹ̀lẹ̀ sí mi ó ti tẹ́lẹ̀ mi nà bí mi kàn kọ́ lè yìí. Ààrùn náà mú ní bẹ́ẹ̀ ni, Nàìjíríà máa kàrà jù láàrin àwọn èèyàn méjì náà lọ ní ìṣẹ̀lẹ̀ yìí káàlá mr makos àwọn àwí bí i kọ́lá àwọn àṣọ ìgbò ìṣẹ̀lẹ̀ ọ̀kẹ́lẹ̀ láhùnmá mr makelaka ìgbà máa lọ máa lọ kí ló ti fún máa lọ kí ìṣẹ̀lẹ̀ nígbà rẹ̀ náà wọ́n ti fi àwọn méjì náà káàlá kúkú manhuma من كامل قال مرارة ابن ربيع الأمري وهلال بن أمية الواقفي wani àmì yẹjìnà ni murara ọmọ rabi al'amuri àti hilal ọmọ ubayya alwafifi ذكروا لي رجلين صالحين السيد بدر فيهما أسوع àwọn méjì wá gbọ́gbọ́gbọ́gbọ́ méjì àwọn ẹbí rẹ̀ fún mi àwọn ebi ohun samun damu ƙasar cewa a mai janwon ƙasar fi na usu wani a wadadarara fa kala fa madaitu hina bisarau kuma li dukkan bayan da niwa min ikara kuma sama da wani taɓa wani jini wana rasu da man karamina ayyuwa da bayan sallallahu alaihi wa karim wa ala alihi wa ashabi ajma'in السلام عليكم ورحمة الله وبركاته